guardar daidai for two forty na yi daidai gangare da yi fafashi da ya rute yin sai da saba mai iya ko su shaidu bawa shaidu shi na 2019 kafin tafsirin alkur'an al'adun na yi yanzu shi masalaci juma'a na de kaya etu pati yo ni ne kwa se tun ni bari allah subhanahu wa ta'ala ga mujin ja wala de tikin da nabi sallallahu alaihi wa alihi wa sallam wena yaji ka tana sura ci kwanna ngai sura yusuf wa alaihi salam ya ka ka tushi ya ka tushi ila ya mashi gangan da amfani shi ne yi su ce ya koyi babban sura wani masarar yusuf na wani sha Allah ta'ala ni ne kun su ko kafin sura nan yi wa su kula mu da ya koyi nan nan kai ba ta nyina Allah subhanahu wa ta'ala wòle fi nyà níbi Yusuf ìṣe gbogbo na nga yìí náà yé nyà níbi Yusuf gánà sí àti ìbílẹ̀ na sí àmọ́ ìdí owó tún yana sakwabin da annabi yusuf alaihi salatu wassalamu saman shanu ga yi tafsirci ya ya yi annabi yusuf shi yana nan wani sakwabin laya annabi yusuf ga yi kiyan shi wannan alaya annabi yusuf ta ta wannan na mu ba su ba ya gashe kuma annabi yusuf na bi titaye ne palavra. عليه وسلم سقط شمال ذلك من ta lóru ní àyíkú ìwà ìlà yìí màdé nàwa ṣéèṣe ṣéèṣe káàkiri ẹ̀dá gẹ́gẹ́ nìyí náà bí ní ètò ìṣújú ọ̀nà àṣà àgbẹ̀ ìbùbá lórí kíọ́ àlọ́wà ayé wà ẹ́ bí màá na kẹ́yìn kò náà wọ́n láti àwọn òṣèré tuntun òṣèré kíọ́ fúskàtà yìí kíọ́ yẹ wà àwọ̀ na mutum ya ce yawa a yanki ya zuci ya ni e ba su ci domin a yi gai guda nan amma ya bai tsara ka domin a yi gai buka da wuce tuci magana ne ga wuya ya zuci gai ba ya wasu da ya wani so yi gara ba inda ya gai guda na so ka nan to ya yi ga so yi su kwace an zamu ya zuci gai da wuri a to ya zamu ce fahimta nan su kwarwa da miliyan bayawaihi kata nawa ma kunta da laihi wa alil muhammadu sallallahu alaihi wa alihi wasallam ma kunta da laihi wanda magangani yaya wanda zamanin shi magangani yaya wa wanda magangani da ya yi alin yusuf ya ila jima wa amurau kan na ja amura a laifi ita al'amari yana faɗa a shigargar da alamin su ina wannan kan na hukumi nana wa hukumi eh? ya kuru kan na fe tume a fe hukumi sai farce na abu da alamin su ina ma hukunta da daiwa na yi mamman dauka أي ذلك الذي أخبرناك عنه يا محمد من عقل يوسف وقصته nyagade ya wala abata ya wa ni muhammadu sallallahu alaihi wasallam ibtiya ala wala ni yusuf wa kan ya tunina min al akhbari al mughayyibati allati lam takun ta'lamuha qabla al wahyi eh min al akhbar mudamina labari shuru al mughayyibati من الأخبار المغيبة التي لم تمت علمها wanda min labarin ka gani bishiyar yi wanda wanda bi kushi gudanar kawla wayi ka bi wayi na wa inna ma ma'alimuka nahnu biha ala afdali wajhihi wa daqqa taswiri ide to bayanin ya abu ta ce fuska malin jiyo lónìí lẹ́nu gẹ́gẹ́ ìpínyàn ìta àti ìdòsúnmọ̀ ní ìdíra ṣètùmẹ́ ṣètùkúkà fi dáwà ìtara epo ṣètùkúkà ẹ gẹ̀sìkíà wẹ́wà ní mọ̀mọ́dù lọ́dún túlá fi dáwà ìtara ìbànyà tàwọn yá ní ìṣòro ìyọ̀wé sùpé ẹ wọ́n máa kó tàlẹ́ lẹ́yìn ìlànà àwọn akọ̀rọ̀ ọ̀hún yẹn kúrú ayiwa ma kunta hadiran wa nabi muhammad sallallahu alaihi wa sallam wani kanga ma ikhwati yusuf tambaye yake ya hadi yusuf ya hina ta'amuhu ala rasihi wa ajba wa amara ma la yuqali min jubbi kana be kuni nyera ya au gangan da hadi yusuf ina be misuna ku ga ala hadi yusuf ala ya cha ko وهم يركضون كاننا أيوة ما كنت هاجرا ولو رجع النبي صلى الله عليه وسلم كاننا أبيض من الذين النبي يوسف àmọ́ tọ̀dọ̀ wa lẹ́nu mọ̀mọ́dún náà wà ná sọ̀kọ́ bí ìgbà ìtàlẹ̀ ọ̀rọ̀ àbáyé náà ìtẹ̀yà lẹ́nu oṣù rẹ̀ lẹ́nu ìlú ìṣúná sọ̀kọ́ fún fún ètò ẹ̀ tó. lèyọ sọpọ a lẹnu yẹn sọpọ fíẹ mú yà yìí sàmú fíẹ mú yà yìí ẹ bọ́dà kàlà fi fíẹ tá a lẹnu yẹn sọpọ sẹ́yìn nàmẹ́ta lóòrò ká àtọ́wò lágbẹ́ ká fún ìṣòwò àlùtò yẹn ní ẹ̀wọ̀n ní nípa ẹ̀ ká àwọn àlágbẹ́ mi nà ẹ̀ mí a lẹnu yẹn sọpọ náà gàlẹ́ ẹ̀ pẹ̀lẹ́pẹ̀ ko ka ce mulki a wuri a zama kowai ce ka za ka zama lamarin wada lamarin wada shi su waye koro lamarin wada ba waye koro ba waye na yi bai da shi duni o ka ji wala o ma to wuya o ma ce dauda ba su ce ce ba na wa dauda ẹnì mọ̀sọ̀kọ́ra ká ní ọ̀hún náà jì ní mọ̀sọ̀kọ́ra ní ọ̀hún jì ní ẹnì mọ̀káwọ̀ dáhùn sóyè pẹ̀lú ẹ̀dá sọ́kọ́ àjàwá náà lóba ìdí ẹgbẹ̀lẹ́ tí ẹgbẹ̀lẹ́ tó lò sí ìdí ẹgbẹ̀lẹ́ sí ní ẹgbẹ̀lẹ́ sí wọlé ẹgbẹ̀lẹ́ tó lò sí kí sọ̀kọ́ wàhálà akitaro náà sí wàhálà òhàrọ̀ sítẹ́lẹ̀ mú. صلى الله عليه وسلم وما أكثر الناس yóò wá kéde gbọ́ fún ìta wá ìyá ń tẹ̀lé lẹ́yìn àyíní máa ní alẹ́ rẹ̀ o. wà á lẹ́nu wọn mọ̀ sọ́dọ̀ láwọn àyíká rẹ̀ sọ́dọ̀ wọn yóò wà fún ìta wá kì í tẹ̀lé lẹ́yìn àyíní máa ní náà. wọ́n lọ́wọ́ sàrẹ́ sàkóda ọ̀gbẹ́ ìta sí. ìmú mi ní ìyẹ̀kẹ́ sàwọn yìí aláàjì máa ní wọ́n kó sàwọn yìí yàrá ìyàwó yìí máa ní wá. ìlànà ìlànà ìlànà ìlànà sokwe ziara mali ya pawato ashukuru ojiye wenyi mali eh chechuruwa ojiye ojiye wenyi mali ebana eh, zanaji wenyi mali bana abana jenna sokuruwa ojiye wenyi mali chechuruwa ojiye wenyi jenna dalili dɔn lɛ wa kɛ iye mi lɛ la ko oh? kubɛ si o iye mi lɛ la ko kubɛ si e wani ka hadisi na annabi sallallahu alaihi wa alihi wasallam ga hujubati jannatu bil makari wa hujubati naru bi shahawat ya tana fawin fa bi al makari etu ne she ba ba an shi ba etu ne sanar ka do ga fara da ne niyo etu ne yo ko e da ke nan etu ne je ka da nan ètò láti sọ̀tọ́ tó ń gáàrẹ̀ kan wà ló èyí ti náà nga àná ìjẹ́lẹ̀ ní. ó sọ̀rọ̀ ṣe é wà ètò kúrú yẹ lórí ètò kúrú yẹ ló ẹ òkú ìjọba ti na bí ṣàwàtì àwọn nípa bí ṣàwàtì gángan ṣe mọ́tìrá yìí ṣe mẹ́ ẹ̀yẹ mọ́tìrì yìí wọ́n yẹ kí ètò tó sọ àwọn ẹgbẹ́ òtún ìjọ rẹ̀ á wọ́n lè jẹ́ pẹ̀lú ẹjú lè jẹ́ fún yín lọ́lẹ́ à wọ́n lè jẹ́ pẹ̀lú ẹjú lè jẹ́ tọ́ wá lẹ́ à lè jẹ́ tọ́ wá sí ẹni gbà ẹ́ ẹtú lè jẹ́ wọ́n yàn ń tọ́ wá wọn fún yàn àmọ́ ẹtú lè àmọ́ ka yi da ake muhammad da sun da kashi eh ya gwada a ne daga ta ta cewa za a mawa damu ya na ba a ne ta ne damuwa an ba damuwa wani shafi tsoba ki wani ya ne muhammad da ta na an da imani wewe unishikia uliwaza shakara kwa imani alam illa yu'minu bi hadha al-hadith asaba ebo sape ko dawa malu kibai dawa na ko ba ni ni a tuwa na ta ni ko sele ki man da ni mu mu da ro ba ma ta eh to ani ni mu mu da ni awa ni awa za mu kwa dawa na ko lu ne a tuwa na ta ni òjò wà ní àtàlù lásìkò ìrìn àlejò mọ́wọ́n sọ̀rọ̀ wà lẹ́sẹ̀rọ̀ àṣẹ àlọ́ sọ̀rọ̀ ìgbà náà ti ní kásíyà tó lè dàbí sọ̀rọ̀ báwa ayé sọ̀rọ̀ sọ̀kọ́ èké kẹ̀kẹ́ kú sí àlejò mọ́wọ́n bí yẹn yú ká tún lè mú ká lẹ́yìn náà tẹ́lọ̀ lálẹ́ wọ́n fẹ́ gbà wọ́n yìí wọ́n lọ́ àná sàkóda ọ̀gẹ́ ìdíyàn ko da wani ba wani tiyan yi ba yawo wani shaji yi da ba wani a ko da na eh, shaji kira a ki ma ni na wa ba nan ka ke shaji yi musaddiki yi musaddiki da daga da tasmiri ma da rufu ko da wani yi ba wani ne ba wani tiyan ba yi da gara yi ma na hakike wa ko da wani shaji ma ni na. Unga mala aga ya ba shi tanta wacce wani zane ji da rashin kan wani a ci mai kwaye ba wa ne goma ta wacce wani wacce zane ji ba a gona wani wato a ci mai yayi gan da rashin kan shehu a ci ba ba na tashi tan da ci zane ji ba a gona wani wacce wani wacce ba na kan kiyon a ta yi ma da wani zii yóò gbẹrù yìí ńlọ yóò yọnyá eku fún ká bìrì náà yẹ ti yẹn wọ báyìí náà tutu otu yìí nana tu èso máa ti àgbà wà yọ náà eku fún ká bìrì yà ṣe mùsùlùmí ló ń jẹ musáyà alùpùpù àkùrà náà ebe ká population in china sọ ma population mùsùlùmí yẹ bá náà population china yẹ lọ́wọ́ àyíká ní china lò wọ́n yá àgbẹ̀rún tuntun jí lè gbẹ̀jẹ̀ ọ̀ ẹ́ ènìyàn náà jàpá máa ń jẹ́ lóore àtàgà àtọ́ ìdíwọ́ lọ́kùnrin àtọ́ ẹ́ àmọ́jà àdíyà population yà lọ ń ta bá gẹ́gẹ́ bí population mùsùlùmí yìí bá ta ọ̀la àgbà ẹgbẹ́ ìgbésẹ̀ sọ́kọ́ ìgbà wọn ló wéwò àti àgánú kí èyí ojú mẹ́rin sọ̀kọ́ èkó dáná ẹ́ bàtà ọ̀gá ẹ̀bà bùtú náà wọ́n ti là bá tà ọ̀wọ́ súnà dídí ayé àsàbíà ó di àti àwọn àjọ ara rẹ̀ wọ́n bá yẹ tàbá tà àbásúnà lónìí ní ọ̀gbọ́n dídí ayé àwọn dídí à ẹ́ dídí ayé àwọn sọ̀kọ́ sọ̀kọ́ akẹ́yìn òkú tètè. شكر وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين سبحان الله إن لا يشكر لو قطع إجاز إيمان يعلم tàbí ọ̀gá ìfà òjú etí ìmọ̀ àyà wọ̀nyí wọ́n yé lọ́nà ẹ̀ máa tẹ́sà àbúmọ̀ àlẹ́ ìmí náà yìí woka gagaga ukatalaga yawenyewazi wejana wama tasaluhum alayhi min ajr wa alayhi mumama gagaga ukamenje wazi wejana kaurama wayo wakakala la hapo awobe ama wane shetani ekuoga ya amechika wani nje wano gwamweza wani yazi imani wane shetani ekuoga a woman Allah a woman àmọ́ jẹ́ ọ́ àmọ́ àti máa ń rìn ṣùgbọ́n báyìí wọ́n máa ta sáré máa lé ní àjò wọ́n á lébi mọ́ mọ́tò wọ́n lé lọ́wọ́ kan àgàgà àwọn bàbá yà wọ́n yà rẹ̀ àbẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n wọ́n lé làwọn jíjú wọ́n ìhú àyíká dídúró ìlà àlẹ́ ìhú àyíká dídúró àyíká wọ́n àyíká dídúró ìlà àlẹ́ alùpùpù lórí ìgbà àlùfíà ni ṣé kò bá kò wọ́n lè lọ pé ṣé ṣó yà á yíta ìgbẹ́ lórí ìṣòro ṣùgbọ́n ìgbẹ́ lórí ìlànà ìgbà ara ń tún wá ká ayiwa wa sasulu ni wa ala sasulu wata ba wajen ya ce na siya nuba wa zuwa ila alkhair bai yi nawa ya da alkhair na wa rushe gangan da kyau ba wurin da ya na wata baka da Allah ke yi lata da yayi hatta ya kula ne ya haro shuru ne mu ya eh ina yi shi ne yawa ila da ki ba ko shi masallaci na ga tike jira shiga wa za a ga baya waya gani mama ki ne da yi ki da wani da ki a da wani gani mama ki mu tun daga wani yawa sai na lafiya da shi wani kashi wani ewu ni bi ti ma lege la yi awo ta ne la wo awo la yi lewe bia nsogbe imala imala imatɛri sisi ala ŋdɔ yi yɛ komi sɔn gɛn ka awo wa si awo wa ya yi dun ya laada yi etu yɛ lɔ sɔgbɔ ne kɛ ewu lɔ ayi na ewu ne lɔ ka ya yi taa ta lɔ gɛn ka ya awo yi ya awo na ɔn so ɛɛ amma yanzu ce a gidan walbaki ya fi sali haku hairun inda rabbi ka tawaban ba hairun amma insha Allah eh la yahdiyaka Allah rajulan wahidan khairun laka min umri ni'am ya ayyuhal mu'min sallallahu alaihi wasallam eh aho le dana ngai je ka ba ka ya ko ke le wo yo bana 你刚开始干嘛？大家要过去留问，然后那高温中，你下个月因为我这里，因为是实在呀，别个我不说，因为我这就说能我呀，因为一说点金呐，哎，我感觉我也跟俺这个梦的是那个比较，我那个跟那个是他说这个娃娃的，嘿，那个。How tẹ̀lítẹ̀lí ní ẹgbẹ́ mi ẹgbẹ́ ọ̀la àbúrò aṣẹ́ káwọn ẹkú tó lábẹ́jà níyìn ewé ẹgbà yẹn akáwọ́ sẹ́wà ẹgbẹ́ pàṣẹ. ẹ àmọ́lẹ́wọ̀ ayà ní òde láda wúwo ayà tọ̀tọ̀ àdàtú níbi ẹgbẹ́ mi yẹ ẹgbẹ́ àlùkò àná ọjà àṣìṣúbá náà wà á dé láda wúwo ètú wọn tòyí tó lè gbóhùn náà tòwó lè wúwo náà gbóhùn dáàlì fún kí lọ́sọ̀wé ilẹ̀ ní ìsáná ní ní ilẹ̀ fúnbìnà káyìí lẹ́sẹ̀ ní òun wà àdáta ìgbẹ̀lẹ́sẹ̀ ní lọ́wọ́n ti yẹ́wó ewu dá àti yẹ́wó ilẹ̀ kí wọ́n arọ́ kó ní nge i lọ́sọ̀wé mi ní èwo sọ̀kọ́ ní òun kíkẹ́ kò ní àlùkù tó àbáyé màdàlẹ́ káàtó ti ká àbábà màá gé èmi láwùjọ wọn àlọ́ àlọ́ àtúwọ́ àlọ́

nga suka bireje ko tisa ga aji ma ya da yankuhuna alaiha e wa ya na jiga da shi ilozi wa huma ana hamuni har da yi ne ya masu shansu da ya hanyar har da yi ne da akija abu majatu wa ka aini min ayati ai kan min al-ayat wal alamat الدالة على وجود الله جل وعلا وعلى يده القائنة في السماوات والأرض كالشمس والقمر والنجوم والجبال والبحار والأشجار وسائر ما فيهما من الأعجاب يمرون عليها وهم عنها معرضون آية جنبنا نجاز ولو رأي شوينا آية جنبنا نجاز لو راكش وينا الإمام سعدي شو وينا إيه nga wàfi na sáyà tó wàfi àjà ìkún bí àyòrò fún wàhùn àti wọ́n mú gbàdùn wàfi na sáyà tó wàfi àjà ìkún bí àyòrò fún wàhùn àti wọ́n mú gbàdùn wàfi na tó láyé òtó lè tà tú yìí òtó lè tà tú ẹni wọ́n á zọ̀ áyà wọ́n yẹ fọ́nà mọ́ migao ga je ko ko ko ke na video re ko ne ko na mo lo shi da da yin ke ne ya ti pe wo ne ne yin ba na aka ko ko yi wo ga wo mo mo wo yi ko ga mo ti be tu ai na to ya eh ka ga to ki ga ga mo na ka wa wɔtwi e bɛ ne a mini eyi kɔ esu ɛkyɛ ɔbɛ kyi gaba nkɔɔre ne kɔ ne eh? kɔ wɔn ne tafe wɔkyi kyɛ bɛ ne bɔ ɔkɛ dede bɛ koro ne nɔra ne na ɔba adi adɔba adi no ɛ kaaya na wɔn so taakye wa wɔn so adi ne ne nɔra kaaya kyɛ ne wɔ ekyi na adi yi ni lɔɔri ne eh? ne ne bu nɔra ya ɛ mesopo ewu ne ba te ehyir agome ne baako ehyir agome ya kasi aya sopon baako ehyir ya wọn ehyir agome ya wọn etambo ehyir ya ebi yɛ wosoko baa na ata ne na ba no wogye mo kata kye yi ya ne ne ɔwɔ sɔsɔ ɛdi awo yɛ wa to ko ba yi kí ló ɛyɛ wọn tẹ́tẹ́ mi o nana ta wa weenye na wuli jemlo na wee kpaje tu ba kona wee be kuje yara kandi na wee kofi ba kona wotu ewo mu wotu ewo ke wotu ewo ke wa kpakpo ya ba eti ewo no àmọ́ ọ̀gá òkú ya ní ẹ̀kí ewu ẹ̀rọ ti máa yọ àwọn ẹ̀kí ha lólóńdúró káyọ̀ tó àwọn ọmọ ewu tó àwọn báyìí báyìí dáná lọ báyìí.

ne shi ma da ce ne wani na imanu haƙiya imanun ta wuya eh kana tun yi zama wani yi funi ga ga tun yi fito no nga nga ye shi ne na kuru yi nga wakata ijuju ya shetani yekuchile yogotijola eh kiesi gazono kiesi shetani gazono baali kogeze yakicowo wakajega wazenye tola aleke bulokula ewuchilweja uloja jambala eh ngomwejejeje tolekomuya elizola oshilano uloja eh Ha ekpeshi wụ ekpeshi nnaga gị bụ onye ịtụ adịghị ekpeshi gị na ịtụ ahụ ị na-aga ala edo adị ahụ banyere eze kere kere kere ntụatị wụrụ edo adị nsa kere kere nga atụatị wụrụ ịla abụ ị na-ala wee mụ chile na nga ebe mwana da alikia yi eda ne mo wɛ mwana no kyɛ a kama wo na kama wo tso wo yɛ ba na awɔ kɔ a mwana ba alukura a mwana ba ezo ba dikyɛ o ezo ba la e ne mo kyɛ ne wo mo ebo ne yɛ ne si ne si yɛ da walayi walayi walayi wọn a ko ti yɛ a la ne bɛ tu ne ba yɛ yɛ eh? ɛɛ. إذا عطشوا إلى ما تشيش باتش النبي صلى الله عليه وآله وسلم قال من مات وهو يدعو من دون الله إيه؟ وهو يدعو من دون الله دخل النار نبدا دخل النار ليه ما تشيش باتش إيه؟ misali àti bisọ́nù bá àdìsọ́nù lè lábẹ́ tí ẹ wọ́n èèyàn wọ́n náà wọ́n èèyàn wọ́n tábọ́ láwọn àwọn àgbọ̀dọ̀ wa àdínní wọn wọ́n lè dino ga abin muhammadu china ngungo ne bai da su alawa a na diga nye na adewoyo tó àǹfààní dóra sẹ́wà nùkú tó ń ṣiṣẹ́ wà adewoyo wọ́n yìí níta wọ́n máa dá tu ẹni wọ́n yìí náà wọ́n wọ́n máa láta àbúrò àti mọ̀ wọ́n wọ́n àti wọ́n àbúrò àti ẹni wọ́n àbí yìí yìí rà ẹ́ wọ́n sọ de ká jẹ́ wọ́n yìí wẹ̀dà wọn fún ìyá bá àdúrà ìyàwó àbàwọ̀ àdúrà bàálẹ̀. Ǹwẹ́ ti kẹ́ sọ́wọ́ ká jẹ́ wẹ́yà á. Sọ́wọ́ ká jẹ́ wẹ́yà á. Iṣẹ́ rẹ̀ ti wọ́n rà bá àdúrà yẹn sọ́wọ́ láwọn yá. Sọ́wọ́ á jẹ́ wẹ́yà wá. Mọ́mbà ni àdúrà bàálẹ̀. Mùsùlùmí kàtà mi lè ní wo. Ń dábà wọn á kẹ̀lé wọn á bọ̀ owó ní àwọn. Òjò bàálẹ̀ àdúrà bàálẹ̀ sọ́wọ́ á jẹ́ wẹ́yà. Ẹ àmọ́ òfin ade nyamu nana oso yɛ ti wo didi yɛ oye yɛ ona wote imana ewone zakata zitatu ko vanote imana ana keetura akazautalukatu womukubajiwa etu etu nomubajiwa ewone wote imana bano womotikuba patano yonya eneyiye yofokwashana kaliki nyena sana lokena wote imana gani ebe tsi ɖe le etu ta ya kulu su wɔ ba na etu ta awu ta ya kulu su wɔ wɔ ɖe dza yi etu dzi ya ŋge ye ma la la dze ma tsi etu ya kuti enu ta tòlé kùtù náà bá wà gbígbà yẹ àwọn ọdẹ mmanà nga lè ti ṣe yìí ọdún etu ẹ alè jẹ ọkọ àgbègbè yìí ẹ wọ́n máa ń yún náà akárò nílá yíyá ọkọ̀ ṣe mọ̀ ṣé àbá. abẹ́ àmì rúurú.

ebe na ha je le lɔtsu ke lɔtsu ɖe ame ne ŋu me sukɔ ɖe tɔƒe ne ŋu ɖe ame na ati na ka kpɔ ŋkɔ gã yie danusa nyi ɖo tsi ɖe wo ɛ eh? danusa nyi ɖo tsi ɖe wo gã edigbo anyi ɖeka yi ɖe ati na wo ame na ŋu ke kii ƒe nu ka ɖe ame ya tete ɖe ka kpɔ ŋu na ɖe ya kura edigbo anyi ɖe ati na wo ame na ee ndéka mo ìdí bàárà ibà lè dé ndéka mo kọ́ ẹ̀yà yé ọ̀gá sọ̀kọ́ kan àbáàlù bìkẹ́tà akẹ́kẹ́ ẹ̀kọ́ tútù náà ayẹ́kọ́ tútù ẹ̀ àtàkì ẹ̀kọ́ wá ṣe àṣù ẹ̀ àtàkì ẹ̀kọ́ kà ṣe ẹ̀tù ayẹ́kọ́ tútù kan àbáàbẹ̀ sọ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àdùn gbẹ́wà náà kà ṣe ẹ̀tù mí nà làbàlù ẹ̀ àbáàbẹ̀ sọ̀kọ́ ẹ̀kọ́ àdùn gbẹ́wà náà nìkí ayé gbòtúkà àbábá tùwú lúwú ga ẹnu òtútù àbáàlú àtàtì ẹ̀hùnwó àṣẹ́ẹ̀tù mìíràn àdáàdìdá nìkí wọn ẹnu òtútù náà gan àbábá sọ̀gbọ́ ni wọ́n á lò gẹ́wà náà mùjáàlù ìdàrú gbẹ̀gbà jẹjẹjì náà nìkí ayé gbòtúkà àbábá tùwú lúwú ga náà àwọn àti ẹ̀hùn sáà àwọn àti ẹ̀hùn sáà tó bẹ́ẹ̀ kẹta wọ̀ láàṣù rẹ̀ kashe ya ga su ga ya da gube kufiya ba ka tata yi zai wo mu la shi wo ya kura ba to eh wani da ga ya yi labarin kin ba ba kin ba ba ya labarin samu shi eh a ga masibu da ta yi ta masibu da kin mu da ta yi ta wani ba ka kula da shi ejile ne mo ko ba ka na wa kula da shi mchwalaji eh? kaga wanza kasauka kutaga ili laliwe wane wene do nga afya agomu afya agomu yi afya agomu yi laka keke ishe okuga wọlọ atuga keke ẹda e ọsẹ ogun ọmọ eh? e keke ma lọ nílé làwọn alóòtú nga ní bèbè ọtọ àjẹm òtún yìí lọ wẹsẹ láyé lóṣèlú báyìí àjẹm ká afya agomu yi ila ya tupe njo to kuga wa wa samu wa ka kuga la ila ni eh so ko ti la ku ba ki ne ti ti ti ke ni ko ti samu ya wa ki ne e ti ba ta ki ba ta do ya wo ko la ila ni e la ni tu a ke ti ngo yo ke ta me ti ga kwa no a ke ni ta me ti ga da ko sama no ti ṣàkúránù ìlà títẹ́ wá jẹ̀dá lọ sọ́mọ́dù wàlá ìdíyà bàbá bàkátà ayé ìsàmàdù kọ́. bàbá bàkátà ayé ìsàmàdù wàlá àrùdùwà máa dànù rọ̀yìn. ìṣòwò ìlà ìyá àti ìlà ìṣúwá yá aga Tuko wanaoaswa gaya hapo. La ilaha Eh, wala mwenyewe kijini. Eh? Sasa hapo mwenyewe kijini. Kila hiyo maisha gayo au na hiyo kwa saa baba tata. Eh, oh la isha. Ila ile ba kuna Seda hapa sokoni wa Yoruba za kushukuru ya. Eh? autatiya musa ko kuma alijiyani mutum ya baga ta tanki tsayi wa mu na yi shuru na akwai zuwa alijiyani kaya lokacin mun bai zuwa da yara da ne mutum ne mai ajin yaro ajiye jiboji bai sai ajiye ya kuma ne wadda kisa ke gano tuya la ilaha illallah kana ni eje na otu não shi wani cikin wani kendo lelo apana nje shinje utagowe yuko atakabiri salamu alaikum eyo zana ni malaika na ngo wodo yo mo yo zana malaika ta yawma yarawna al malaika la bushra yawma lil kafirin wa yaquluna hijran mahjura kòsùn ọ̀dẹ́ àtẹnà màláìka tí nínú lùsùnkún ẹni pẹ̀pá lọ sí ẹ̀wà ẹ̀wọ̀n ní kẹwàá lọ́wọ́ àlẹ́yẹ àlẹ́ àkọ́rá mi. Ee ee ọ̀dẹ́ àtẹnà màláìka tí nínú kọ́dà nyẹ wà á yìí kí ní kẹwàá lọ́wọ́ àlẹ́yẹ. Àṣà àgámọ̀ àṣà àgámọ̀ tún ṣe àbíó àṣà àgámọ̀ tún ṣe àbí àyíyó ọ̀dẹ́ àlẹ́ òṣèlú àwọn àlẹ́ kù. Ee ẹ̀kẹ́ tó soko na ayi wa ayi soko ba ayi ki soko na. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان wọn zàdìbẹ̀jì tàbí ta náà tàbí wọn náà zàdìbẹ̀jì káyà pé èdè náà tàbí wọn náà náà tòṣó tòṣó báyìí tó tàbí ẹ̀ ta tàbí wọn náà láyé ìlà àwọn tó lájì ẹ̀ káàkiri dá àwọn ẹ̀dẹ̀ sí o zàdìbẹ̀jì láti mú òṣùwọ̀n ọ̀gbọ̀n káàkiri náà kò là há ní í sẹ́yìn nínú tó lè yẹ làjì yìí lóòótọ́ dáná nínú tó lè yẹ làákọ́ دانا إيه نصرني لي قل هذه سبيل عدو إلى الله إيه ننصي ويننا عدو إلى الله من زيادة شو ويتو ونا غير ما نتشوه إيه قل هذه سبيل عدو إلى الله nana ka yi kwe nana ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ke ilahi ala basirati katiki ne wa ne su kuci ya wa ne muhammadu sallallahu alaihi wasallam wallahi wazi ya amfani da rakiki rakiki ke ta amfani wazi eh wadanda su wadanda su so da yi so eh wa kuma yadda wa yau daga wazi wani rakiki da amfani wani wazi kano cike kwen hati na otu da koda kai wakuna ka tuba yi nan don tu tuba yi kuma yi ne wani biga nan e wanda shi mun ta ya la yi ja ti pati le nan a bi ma ga ya wuli ngba ntu ka wule wuli wuju wo eh e wani wuta ya la yi re amma ta ló wà ní jẹ́ ọmọ ẹ̀rọ ọwọ́ ni mo wò yá ẹ ẹ ọwọ́ ni mo wò yá ẹ kọ́tà ní ẹ jẹ́ wọ́n yà fẹ́ ẹ ló tó ká a ti yẹ ká tàgá wọ́n máa ti ètò wọ́n kàkà á tàgá wọ́n yà wọ́n wọ́n àti túbà yẹ wọ́n lọ bá ń bọ̀ wọ́n yà ayé ṣùgbọ́n wọ́n bá yẹ túbà yọ wọ́n àtàgá á lè lè bisimilá. alẹ́gbẹ̀rẹ́ bisimila ẹ ìtsẹ̀mọ̀ didi asinda ayẹ sọ̀rọ̀ ní bàbáyé kábínà aláwọ̀ sọ̀rọ̀ àtọ̀tà àgá alọ̀gbọ̀n bẹ́yà wà hàrùmà màmúlà ŋùnyà wò tsẹ̀ láti àdéhùn ŋùmá ti bá láti haramu àmà bàmàjà àwùmá ayélujára tó ní rọ́bì yìí fàtà àfẹ́lẹ̀ ŋùmá sẹlẹ̀ fọwọ́ àkókò wúlò ẹ̀ òfin láti dá yàrá yìí mo mọ ìgbé òwe pé sòkòlè lẹ́yìn sòkòlè lára ayé ti kájú ti lè dìbà yá ha dáhìí ma ayé wọ̀ mi lè dìbà yá ne na ṣàṣà lẹ́yìn nìbọn ẹ òfin láti ṣàṣà yàrá yìí mo mọ òwe yá ni kẹ̀kẹ́ ṣàṣà yá ha ayé mo lè ti ní bá ní kẹ́ ṣàṣà yàrá mu sòkòlè ṣàṣà ní òwò yá ni wọn o na dèga àjẹbẹ̀dá àṣàwòlẹ́ ẹ́ àṣàkọ̀ mọ́nà àdàbẹ̀gá àjẹbẹ̀dá pàtì náà zùmọ́nà owó bẹ̀rẹ̀ àníyẹ pàtì o náà ó láì kàṣọ àwọn náà lọ fún kí a fà lè èkì rẹ̀ jẹun táṣù gbègbè láì lè ní ẹgbẹ́ lórí káàkiri àzọwé ma ẹ̀ èfòyà wò nítorí lórí káàkiri àzọwé tẹ́jú náà amma ka ku su na ko ba ne ni lo zo kan eh ba ka ga ya zai tila cha nye na ala tila cha nye ne mi ti no ma wa ta da we e ti ga ke chi to to ni chi da akura e ne ni je na ma eh ala tila nye ne yi mi ti no mo da ke chi chi cha ke da alukura lɛ nga wòye la lɛ ɛ wòye la la yi wòye ta kata lɔ àyà yi aga ale sɔgbɔ ya ala aluwa wòye mɔ ayi ye ɛdɛ mi wa lanu mi da kala ni da yé ye o ye bàtò lanu ti ne da yé ye ne ka ayi wa ko ne da kala na ayi wa ko bàtò lanu ti ne da kala na ayi wa ko ne da yé ye ne ka wa ẹni yẹn ọkọ mọ ìyá àgbẹmọ ìyá àlọ àwọn ìdàkàrà ni ìdàlẹjì ètí ẹni ìdàkàrà ni ìdàkàrà ni. fàáfọ wọn yìí sọ pé ẹni ẹni sọ lọ káwọn sọ pé ẹni ẹni sọ lọ sọ pé ẹni ẹni sọ lọ kama ne jɔ ne ka kama ya ya ɛ mɛ jɔ wa ti nye ko tɔn sɔ mo ye e jɛ yi wa sugu bɛ yi wa ana wa man tabani ni muhammadu to da islami tuni na eh e ba ni ne ta yi lora ya no no me da ya na basira tin ta tin basira aya do wani na ibadatin da yi wa yaro fa hati ala bayanin wa hujjatun wadaha ana wa man amara bi ni muhammadu yi ta shi ne o ko e ko imani da wuce ne ko da dawo ya tsoro da nan sai koyi na to ni so mo mo to da la ni na wa subhanallah kan ni dole ma ya da fiye la ni ta ta da shani so ko mu ga mala wa tuyi ani mo mo da sabu shi wa ma ana min al mushriki in ke da ni ne mushriki ba ife da ni ta ni je wani ne ba ani ife da ni ta ti je je wani ne ba sahaba ni mo mo ife da ni ta ni je wani ne ba káwọ̀ tó mọ̀ ọ̀dẹ́ ń bọ̀ wọ́n fẹ́ ìyẹn ní ìta títà ní ìyẹn wọ́ ẹ lọ́mọ́. Bàbá mi ti nà ní ìyẹn wọ́ ẹ ẹ́ àwọn èyí yìí lè ti pa àwọn ọ̀dọ́ tó bá yí ẹ́ èyí yìí lè ti pa àwọn tó bá yí ọ̀dọ́ tó tó wà tó wà láàrin tọ̀ àmì làbà lọ kú tí yàn rẹ̀ àmì làbà lọ àbàkà tó bá yà lóyún ẹ́ àbàkà ti yàn àbàkà bá yà lóyún àwọn ẹgbẹ́ àti bọ́ọ̀lù tó bá ti jìyà wọ̀ ọba àgbà ya ee wà á ta wá àti báyìí wọ́n wá àlùsòwò yìí àwọn àdùtà báyìí wọ́n wọ̀ wọ́n lọ́sọ. àtẹ̀lẹ́ wà á gbé ee èyí máa fẹ́ àwọn òkúta àtàkùn fún bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ èyí máa ń mú lọ́sọ yẹ̀yẹ̀ àmọ́ àwọn àdùtà báyìí wọ́n ẹ̀ ẹ̀kọ́ kú tù sọ àwọn tù báyà ẹ̀kọ́ láyà mọ́ àwọn tù báyà ɛyɛhyie ɛyɛhyie ɛsɛn ɛyɛhyie ayɛ ɛ yɛntuma na ne gaa wɔ ne ba waa ne ne mɔmɔ ne ne ko nyaawe eku gaa hyɛ fa ayi kia ni wɔ ne da ne ko soko daa ne so hyɛ yɛ nyaawe gaa wɔ no soba yi dɛm la ne hyɛ wɔ gana subhanallah wa ma'ana ne ne mo hyɛ ne tu na wa maa. إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا anabi muhammadu sallallahu alaihi wasallam wàwé sani ekwe daawo alawutso sani ekwe daawo wòye wòká ẹni gbọ̀wù sẹ́yìn sọ̀kú yẹ tó àkú ìdí yìí máa yẹ tí ń daawo ọmọ àlùsàdà mi kọ́bẹ̀lì kàdídà àlùjáde lóòhì ilé yìí sọ̀kú yẹ ọmọ àlùsàdà yìnyínsọ̀kọ́ ilé tuntun ní langoro ní kàwé ka ṣìdáwá lẹ́yìn mọ́mọ́dọ̀ ilé tuntun ní langoro ṣìdáwá lẹ́yìn mọ́mọ́dọ̀ ilá ìjà lọ́gbà bẹ́ẹ̀ bá yíyá yọ ilá ìjà rẹ̀ zangoro ní tuntun ní tuntun sọ̀kọ́ ló ń bá yí o wá ti tàbí ní àwọ̀ òjì múna hasan àyèmáwò múna hasan àṣọ àyè àlàntòlùsì ẹ nga alẹ́ bìí ní gbẹ́wọ́ alẹ́ bìí ndị a dị ntakịrị ọrụ na ha mụrụ ewu n'owu na ha mụrụ ewu bẹ́ẹ̀ náà ní ìlà ìjọ ní ni ní ìlà ìgbẹ̀lọ́wọ́ ẹ́ mo máa àṣàn náà ní kọ́wọ̀ ní ká ìlà ìjà ẹ́ ìtura kúrò ló bá yá ìtura kúrò tún lè ní ní ètò ìṣì ìwọ sí ìdàbà ìjà àtàgé lórí ilẹ̀ ìmáàdì ìjọ àìṣà zangore noma yetutumile ekutiyona ete zakozumata mina akwa mina amilile kura bajineyo bajineyo zakozumimamba etikanawo titusukumata zajina cagetiyo ungeyo amana atitiyabetiyo bebelezazumigakami ebo weya atitiyo weya akabatatakamadorosha Yes. Min ahli al-Qur'an. Afalam yasiru fil ard. So ko dai ye kun ya ruwa da nan ala su tafati ne kin kwa. Afalam yasiru fil ard. Ala su tafati ne kin kwa. Wa yanzuru kayfa kana akibatu alladhina min qablihim. E ba da ba da yaye nye na dai etizo ya alamari nye da ne shi ya nan. Azu da tafati kin kwa da ye tizo ya alamari ya nígbà tá a jọ lọ́dún lẹ́dí nínú káwọ̀ yìí ẹlẹ́bí àákíbà ẹlẹ́bí yèzóba etí sọjá aláàbọ̀ níta ní ilé ìdájọ́ sọmọ́ ní kàwọn nínà ṣe ilé òkú sọmọ́ fún àdé òkú àdé ìwọ̀wọ́ ní sùnmọ́ àdé òkú ìwúrí ìwúná sọmọ́ náà dà ìtàtà tí ìkẹwà àdé ẹlẹ́bí àákíbà rẹ̀. aláṣẹ́yà ẹlẹ́bí tí sọ níta aráyè. ń gé ìdàjà yóò bá dá lẹ́yìn bí èkó wà lẹ́yìn àtúnfẹ́ òkú akún náà àti yá àdébìyá àti lábíà náà táàtàá ní kò ṣe ìyá àtàwà àdàtí kọ̀ọ̀rọ̀ àyíká àdàtí kọ̀ọ̀rọ̀ àyíká fọ́nrù kẹ́lá kára àkíyọ̀ ìlànà ìkọ́bẹ̀lì wọ́n dà dáwọn àkẹ́rẹ́ kà háyọ̀ ìlànà ìkàkọ́. sọ̀kọ́ dẹ̀ ènìyàn àdìyá ènìyàn àdìyá háyọ̀ nga yɛlɛ da alikayi gano ni lɛni na dakaw ya zane je tsɔgbo kasi ni sokolo zane je sokoda gaga ala ye na jina ze sokoda gaga ala aluba ye na aluba na enya ya nega ye wa ya nga mo yɛlɛ da alikayi gaya na ama yi si ya daro daro alhamdu walhamdu walhamdu sani wa kakakuka sani wa yìí ìṣe náà lé alẹ́ tẹ́tọ̀ lórí péjì ìrọ́lùwò lẹ́yìn ìrọ́ lé ṣẹ̀ṣẹ̀ dáná ń ká ṣe àwọn iná náà òun náà òun dé mo má ká ṣe àwọn iná náà ń ká ṣe tí olúwa kò fún ọ̀dá yẹn aṣọ kó ìṣe ká ṣe àwọn iná náà yájú máa máa ti mọ òun lóṣù tí hàn òun lóṣù táwé èso àbí òun ká tó àwọn àti òun náà yà ìṣòro náà ni ẹgbẹ́ dawo da hannu da gajiro in da ma gagan da rasanu kari mun ta kafi ha kari ku sawala ije ije kiyo ije mo bani we wo mo lo gagan da ije na go sai showe ne ji na ga wani shone gagan ina na ga wani shone jiawo yíyá náà lọ́wọ́ ní tọ́lẹ̀ ẹ̀jẹ̀ amọ̀lẹ́yàwó yíyí dàkàdé ìwà lóye tà ọba àwọn aṣojú wẹ̀yà ìwà náà lẹ́yìn ọ̀chá ń táwé ńgbò ṣẹṣẹ ọba náà lọ́wọ́ ṣọ kò ń ṣe táwé ọba náà lọ́wọ́ aṣọ ọba aṣọ fún àbá àṣìṣe àná wọn fi ìṣe àná wọ́n yá tọ́ àjọ lọ́wọ́ sábà ẹni tí àkójọ ọ̀tá ẹ̀ jẹ́ ŋutsu ta ati ɛgaba dzo le ewa tsi ɛ wɔnadaro le aɣe hayo le le fi ɛtsɛ kɔ wa mɛ la ka fi do soko ke ɛ bana ake ke tuba na ake ke ba no la ɛ bana si ne gege si de yi ne gege si ara la ake ke. ŋutsu eh? kuna ndị kelina ŋdɔ yiwo keke ŋutsu ɖeka agha ya azụ abawa eh, ya diyu ne bawo kura alo sunne eta eke wukun wòtsa dza kelina tu na wòna alo dza keli zɔ lɛ afɔla ta kiri sɔgbɔ ka ya الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا dawo ga da na bi shi kudi to ala sanin cewa da ya ta shi wallahi masu annabi ya ce shi ajo ala fi da ya ta fi no ka to mai yo to ma ajo ala fi wa ru eh ajo ala fi wa hatta sai asa rusul tuci be da ya kuna ka wurin to fa wallahi masu tuci be da ya kuna ayi kawaya ayẹ̀pá wa ẹ gbóyin dẹ̀gbẹ̀bá tàbí dà fún afi náà kéde lè dà fún afi bá ń dáná bèè dá àtàlọ̀ tó yà ẹ̀ dá nínú lè dá òkú yà ẹ sẹ́yà àtàlọ̀ sọ. àyẹ̀dá akẹ́yọ̀ tó ṣe yẹ kí ọ ayẹ̀pá yìí wáyà wọ́n wọ́n lọ àdáhùn kọ̀lẹ́kùnrin hali tó ṣe yẹ yẹ kí ni àgbọ̀n bá bá yẹ kí ni kúdà ṣọ́ọ̀bù wọ́n lọ́nù tó ṣe yẹ kí ọ aibeke aibe yakini annahu kad kuzibu ke da hakika zanne shi ya ali ga mazan cani mu da ke ga ya ya ko ya ga na ma ali ga mazan cani na shekka ko ke da ba e ba na sunan shona ya ku shi wuri wallahi na su ke da lewa ya tuba wa ramman ya addini yo wuna ke da lewa ya tuba wala da haji yo jo wuna man ne ta gaskiya ya al'umma da bai cera dole da wòtẹ̀lẹ́ náà wọ́n tẹ̀lé sọ̀rọ̀ títí ní ẹ̀ka rẹ̀ sí adá. Sọ̀kọ́ àwọn wòtẹ̀lẹ́ náà tẹ̀lé sọ̀rọ̀ títí ní ẹ̀ka rẹ̀ sí adá. Sọ̀kọ́ àwọn ẹtìmọ́ náà kí ẹtìmọ́ náà kí àyíká yìí wọ́n yí kẹ̀kẹ́ sí adá. Nana àwọn ọmọ kí kẹ̀kẹ́ sí adá. Àgàgà wà á ti dé sẹ́yìn mọ́ wáyé. Wà á ti dé sẹ́yìn mọ́ wáyé. Èyí sọ̀kọ́ àjọba. Eh? to yi sɔnna ma kɛ to yi sɔnna ma kɛ yi to ko ne ye je ko da la to a ɛ yi ja a dɔn kɛ kɛ kɛmɛ la wa ye ti da ne ta di wa e ni gbɛmɛ o n'a da o da ne ti ba wa ale ja wa ni ba o ti ba wa ale ja wa ni du o ti ba wa ale ja yi ja ne ye ne ti ba wa ale mɔ o dɔn sɔlɔ ma wa kɛra a ta ne ko ti bɔ ma yi o la ɛ a ko a ja wọ ìjọ náà mọ ìjẹ ti yẹ bá a kápá ń bá wọn yà ìdílé ni wọn wà á alájà kẹlẹ ẹ ọdún yẹn lẹnu mi lẹnu yẹ ní ẹnyà àdúgbò kẹni wà wà wà wà ẹ náà ta ẹ mọ ìjà ló ti yà wà wà sí nǹkan àyè ta ẹ mọ ìjì láàyè láàyè wà sùn ní ẹ mọ wà sùn àfi èso káyàwó wà nínú ọ̀rọ̀ wà lóga lọ́nà kí ewu àyàwó ètò àlà ètò àdìjẹ ewu làájà àdìpọ̀ ìta àdínà nínú mọ́mọ́lù lọ àdìsọ́. agadé yàwó wà nínú oúnjẹ oúnjẹ lọ́sọ̀pẹ́ ewu ni ewu gáàjà ẹ̀yàwó lójú àdìpọ̀ àgbà ọ̀jẹ̀ kí ọ̀jẹ̀ kú lọ́kẹ̀ẹ́ nda ti ni bɛ ti daa wɔn ne tɛwɛ de yi ni yi ka wula wula de bɛ fi ŋmɔlɔ tɔ a kɛ kpa ti a ti ni daa wɔn a kubɔ àmọ́ kó o sọ rẹ̀ bóun ní àti dáhùn náà lè lò yí ó ojú olè ó kọ́ ẹ́ gan adé àti nílò tí bá wọn pàpà wọn ń ṣe ìjókòó kó lè ṣe ìgíbírí mẹ́rin wò ó <laughs> ti mú ìgíbírí mẹ́rin ẹ́ ẹ́ lọ́wọ́ pàpà wọn ṣe ìgíbírí mẹ́rin wò ó fún àyà rẹ̀ wọ́n yà á yẹ fún wọn náà yìí da kiyaye su ba da yi yaro wannan ma da mu karfin biyu halima tushi da kiyaye da kimi ke da da baya wuce a na ga wani mutane yana kiyaye cina tuba na ga aruna kan na ce tuba na ga tushi da hukunci nan ya ahu nasurna wuce su wuce jami'a eh ya ahu nasurna wuce shi ko fe da e ya fe tariya fulme fulme fulun jiya man na sha e bai gari shi na gayya wa sun shi shi wannan ya wa su ilaya ilaya jama'a jawa yana yi mata wani e ne su shi na kada ya ka na ga ga je wu eh. ba ta ga ko je mun kirki yo ala awu e mun aka fele ga ka je wu àdáko ọ̀la yàtọ̀ yàtọ̀ èkó na wùwù ẹ̀wọ̀ ẹ̀ndí nà ẹ̀ta kẹsí ara wọn ẹ̀la mọ́ ṣùtù déyìí nà kí ẹ̀ta kẹsí ara ọ̀la yàtọ̀ ẹ̀ aláwọ̀ sọ̀rọ̀ àlọ́ ta ayọ́ wọn yẹ tẹ́tẹ́ ló máa dì í ẹ̀ ọ̀sọ̀fọ̀ yà ti lọ́wọ́ mi kọ́mí yọ̀ọ́ ìbùkún pẹ̀lú ìbùkún náà àdéjọ́ tó náà lè mú mi àyíṣàtún. على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم لائم سبحان الله لكن لا يخافون لوم لائم gbogbo ẹ̀ lọ́dún yóò wá wọ́n ní nǹkan rẹ̀ sí ẹ̀ta ayẹyẹ bá ayé kábàrà wò ó ndé atún fi wà lé wọn káwọn ẹ sọkwa yìí kí lákàtí ẹ ṣe ọgbọ́n lọ àlọ́ kẹlẹ́ ó ti wú. جاءهم نصرنا ونجي من نشاء ولا يرد بحثنا عن القوم المشركين سقوط ولا يرد على سقوط eh ele wada da ba suna azaba yi azaba ne ce ta yi gawe ya na eh na bane dawaya an ne ko ne an ne ko ne mushi ne ke mushi ne je ki ne shi na ti shi eh la ti ka ko shi na ṣe ní sọ̀wọ́ ìyá náà sọ̀wọ́ náà ká àwọn ọmọdé wa ṣe bíá ní láàyò rẹ̀ tó bá sùn náà á lè kọ́ òwe lójú ni tó ń lọ lórí wa ọ́ tó bá yẹn náà sùn. sọ̀wọ́ ìyá náà yóò kà lè lọ wá láti bíá ní. ẹ ẹ ìlà kan tàbí àwùjọ ẹ ẹ máa ń yí. ẹ àgbà òwe tàbí káwọn kò yìí ṣẹ̀kẹ́ yẹ kó wọn lọ àsáwọn káwọn tun kafin mace su hukunci da hukun su kuka zuwa aya duniya yi su kudu لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون سبحان الله والله حقيقة عن المؤمن صلى الله عليه وسلم كان واجبا في قصصه wọ́n á gbé ìdẹ́mílíẹ̀ náà ní àná ìlú ṣùgbọ́n ní ètò ìyẹn ìtọ́lẹ́tù ẹ̀rù rà ẹnu ayé kíkí ẹ̀ tá a níbi yusufu ọ̀sọ́rọ́yìn kàràfì ìwọ́nṣiwọ́ ìwọ́nṣiwọ́ ìwọ́n sọ́ọ̀tì yusufu ẹ̀ lábàá ẹ̀ wọ́n lábàá wọ́n wọ́n kẹ́ ẹ̀ka sọ́ọ̀tì yusufu ayé tẹ́lẹ̀ ti sáré ẹ̀ káyé dáná ìjọba ló ti yé gbóró owó òtí ẹ̀ báyìí pàápà báyìí ná ó dòó gan ìlàgá ìjọba ló káàkiri mi yẹ wọn àbí mi ba yìí nínú ayé àbò náà ma sọlọ tó sùn bá àwọn ìjẹ bá àwọn kẹmẹ náà sùn sùn wọn. nínú àwọn ìjọ yẹ lága kẹmẹ náà sùn nìjìká wọn kẹ ìtẹ ká kẹmẹ náà náà wọn sùn náà kẹmẹ náà wọn káwọn àti kẹmẹ wọn wọn dé bìbí lọ náà. ìlànà díẹ lóko já àti ìlú sùn bìbí náà dẹgẹ kẹmẹ náà ní ọ̀dà àwọn ẹ̀kọ́ àti ẹ̀kọ́ wa àti ẹ̀kọ́ wa. gẹ̀dìjà lé ká àwọn àlùyé àbáwọ̀ àtẹ̀yìn olóògùn wa. èso náà lọ lóko wa ìnàkẹ́dìbà ìyá àti ìlẹ̀ òjò wà ìnà òjò wa ìyá àti ìlẹ̀ náà. asùnwọ̀n náà táyà sí a ẹ̀ kò lè hàk wọ́n lọ ká àlà nàṣì àwọn kàmáfà lọ sùn. táyà sí a káwọn ẹ̀ tó òkú náà. sùpàyè fi lè ní láyà sí a jù. sọ̀kọ́ yìí bá àtàwọn olùwúlò àlùmá yàtà ìsìká ìta kẹ̀kẹ́ sàmì ìlànà wọ̀rá ṣìnà ẹgbẹ́ ṣìnà sọ̀rọ̀ tó ló sọ̀kọ́ sẹ́rẹ́rì sọ̀kọ́ àwọn fi ẹkú rẹ̀ bàkà àyè ìlànà yóò dábà sọ̀rọ̀ tó ló sọ̀kọ́ ìtẹ̀lẹ́ sọ̀kọ́ ìyàwó àti mọ̀mọ́dù náà àlùkọ́rá ẹ̀ ti sọ̀rọ̀ tó ló sọ̀kọ́ náà kọ̀kùrá tó gàbá dé náà ní ìwúlẹ̀ náà sọ̀kọ́ ɛka ale tun so kure kuli ŋun jɛ duwo n'a sɔsɔ la kura o fɛn ma tun bɛ ŋun ci gama duwo n'a sɔsɔ la ɛ walakin a ma o ye kura n'a ye tasɔrɔ tun su ne da ale tasɔrɔ ka ne de bɛ yɛlɛ de ni t'a tiro ne la ka se a dana ni t'a tiro ne la ci su ma bɛɛ n'o na wa tafsiri la kun bɛ se yen ni t'a tiro a dɔn na ni t'a hukuncin goma na rewa ya nuna alƙur'an biya jide huda wa huda wa rahmatan li qaumin yu'minun qur'an ji bawo qur'an ji yau ya zai ga biya ji ma da ganin su ba ji ne ne ya mu ji su ba ji ne ne ya ji ni ma da qur'an yi ya shakka tafsirin su ne su ne barana a ji ma da ji ci ji zalal wuce gafa ba ne ga gefen su kula da ke bari da zuwa biyar shi shi da su ko fagen gari mai su fagen gari mai yi su fagen yi sun goci na yi shi gani a jikin ba ya ce shi ne gani a jikin ba ya ce shi ta nga sọ̀rọ̀ fi sùpà fi bá nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà eh iga iga tẹ̀lé ta fi ta yín nínú gbá nígbà ńlá ọ̀pọ̀ ayá ọ̀pọ̀ ayé alhamdulilayi ọ̀rọ̀ eh wọn náà fún àwọn eh insha allah taala ni yàrá tuntun náà yẹ sura ni yà á ṣe àwọn ìgbésẹ̀ sọ sọ fún àwọn yìí na ne gyina so paara baa tontom yi so paara maa fi o gata ti yi o so o nu gye o nu وبالله توفيقي وأعطي قومي وأسأله كثر اليقين من القيم لحصل بالفوز المبين سابقا إلى جنة الفردوس في صلاه الصبر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك